agbára la ilaha illallah ta fi ń dolówó ta fi ń dọlọ́rọ̀ ta fi ń yanjú gbogbo nǹkan ta fi ń kọ́lé mọ́lé ta fi ń bọ́ nínú ìdè ayé tọ̀nà fi ń ṣífẹ́ dá la ilaha illallah ní kọ́kọ́ bá ẹ̀ hàn one thousand five hundred la ilaha illallah kan bá ẹ̀ hàn tán bá ti bá ẹ̀ hàn wá fọ one thousand five hundred la ilaha illallah yẹn gẹ́ẹ̀tì ẹyẹlé funfun tí ò lámì fi ṣe é jẹ kò jù bẹ́ẹ̀ lọ kò ní gàrí ó bá wẹ̀ lè fi yèrè sí epo àti iyọ̀ kó fi sí la one thousand five hundred kan bá ẹ̀ hàn kọ́kọ́ fi ṣe ẹyẹlé jẹ lọ́jọ́ àkọ́kọ́ tó wá máa bẹ̀rẹ̀ o lè bẹ̀rẹ̀ àdúrà ilẹ̀ ní time lẹ́yìn ìgbà tó bá jẹ ẹyẹ ilé yẹn tán wà wá ṣe kí ni wà wá bẹ̀rẹ̀ sí í ṣe láìláìlá ọjọ́ àkọ́kọ́ tó bá máa ṣe láìláìlá wà á ṣe láìláìlá seventy thousand ló máa ṣe lórí ìjókòó kan lẹ́yìn ìgbà tó bá ti parí ọjọ́ àkọ́kọ́ yẹn ọjọ́ méje ló ń lọ o lẹ́yìn ìgbà tó bá parí ọjọ́ àkọ́kọ́ yẹn ní seventy thousand wà á máa ṣe láìláìlá twelve twelve thousand every day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 yìí ọlọ́run ọba ni kò sá lọ bọ́ ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé ìwọ tó jọmọ mùsùlùmí sá di ọlọ́run di ọlọ́run ọba mú wa kọ́lá àrọ̀ bukun ìdí òun ni astejibu lakun ọlọ́run ni kò pè òun òun á dá ẹ lóhùn so kí ló wá ń wá kiri o ti bọ orí o ti rúbọ o ti ṣe oríṣiríṣi nǹkan ọlọ́run ọba ni kò lọ sábà o mi ní tọ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà tẹni problem kan sí kejì ẹgbẹ́ ti miracle leaf sí ikú nìkan ni miracle leaf sí o lè wò bẹ́ẹ̀ ni ẹni tí kun ẹwú ọ̀fà tó ti pẹ́ lára ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred at mile zemzem la fi preserve ẹ̀ ó lágbára púpọ̀ ẹgbẹ́ tí wọ́n lè wọn àwa prevention ni treatment ni cure ni ẹ̀rí ó wà halal gbogbo product wa ló wà halal made in India packed in South Africa fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ prevention ni treatment ni cure ni ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ olóògùn sí kò lọ ẹgbẹ́ tí wọ́n lè wọn àti miracle leaf ẹgbẹ́ ti transformer eleven hundred power ẹgbẹ́ ti caterpillar bẹ́ẹ̀ ni fún obìnrin tí hormonal imbalance ń dà láàmú àti spam leakage sọmúroro àti ẹ̀dà àtàwọn infection ńláńlá tọkọ-tìyàwó tó ń wojú ọlọ́run bá fọmọ ẹ get caterpillar ẹ get memory booster fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó jẹ́ pé ọmọ ádámọ̀ ló fẹ́ kó la káyẹ̀ ẹ get bulldozer med fibroid ó wà effective gidi fẹ́ni tó bá ní fibroid obìnrin tó ní fibroid àbí tó ní blockage tube ẹ get seitun ẹ̀rí black seed oil tá a sí kalonji oil abatu sauda oil àti virgin olive oil à ń ta ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọlù àbíkẹ́ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní mádàgbáyìn òkè ògùn ìbẹ̀jú lẹ́kì ẹ̀pẹ́ expressway bẹ́ẹ̀ ni lagos state lagos lẹ́kọ̀ọ́ gangan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wà so after ẹlẹ́kọ after ẹlẹ́kọ so ibẹ̀ láwà ọkùnrin tó lè gbéná wọlé dáadáa gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves bísí nílá ìtàláwà máa perform dáadáa àtúwọ́n láwọn special tá a máa ń ṣe tọ́rọ̀ bá gbẹnu tán àní special tá a ń ṣe fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ abẹ́ni tó ní diabetes a ní special package tá à ń ṣe fún wọn abẹ́ni tó wà lórí àwọn àìsàn àbọ̀ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ tó fẹ́ finú ṣoyún tó fẹ́ ìgbọ́mọpọ̀ ètò ọmọ ní ìdí guidance aláwọn package fún abẹ́ni tó ń fa tí ò tóra wọn tó ń forí kópa alátakò tó ń jẹun lójú oorun tó wà nílò òyìnbó bí aláìsí àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ a ní sí crevji fún yín ní ifu world ọlọ́run balama pè kúwádà yín sí kúwádà sọ̀rọ̀ yín àtàwọn natural sport natural eh, material la máa fi yanjú kéèsì yín bí sínú ìlà ìtàlá ìnàlè ìzátàlè láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba ló ní ẹ kọ́ńtàtì wa máa da yín lóhùn àwa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so oríṣiríṣi product ló wà nílé adẹ́ ń ṣe special káàkiri àtúwá ní powder yìí powder méjèèjì òun láti ni kì í ṣẹ̀yọ inú àgbà kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà ò bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ẹni tó wà ń bẹ́ẹ̀ náà kì í bẹ́ẹ̀yàn alal powder ní tọ́pẹ́ tó bá wà lọ́wọ́ ẹ̀ tó mísì kan mọ́ kírìmù tó mísì kan mọ́ ọṣẹ tó fi ń wẹ̀ tó fi ń para tó ń lò kan pẹ̀lú oyin bí sínú láì tààlà monitoring spirit ò ní rí ọmọ òun forúkọ pàrọ̀ àtàkùn yá dohùn gbàgbé wàá máa rí bá ti ṣe wàá máa rọ́nà gbogbo àwọ̀ ìhà open bẹ́ẹ̀ ni ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ́ èèyàn ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé gẹ́tà àwọn àlálùpàá ìdára atún ọ̀hún ó fẹ́ràn odidi alukurani ni ó fẹ́ ṣe oríṣiríṣi kan ni contact both natural and spiritual problem olówó ayé ló ni o natural ni o spiritual ni o ẹ pé global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department bí sí ní láì tààlà a máa attend sí yín iná lè zátàlí láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lóní masalam wa lè kọ́ ẹ.